وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọ ọpa ní àárọ̀ yìí ah, yom al-ahad al-akhir fi shahr milad ah, lórí ìfin tí ọba adẹ́dà fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ìfi tàmálẹ̀ sí ìgbésí ayé wa kí a fi wà nínú mọ́lẹ̀ bá ilé ayé wa tí a fi gúnlẹ̀ sí firdausul aala kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó gbájú bá ṣe lérò lọ kó má dálù àláyà a mú wá ní ìjókòó tó lọ lórí kí ni àwọn oríkèríkè tí omi pín sí. Si tá a lè lò láti fi ṣe àfọ̀mọ́ àbí láti fi ṣe ìbáàdà torí tí ó wá nínú àkọọ́lẹ̀ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ yálà nínú Qur'an Karim àbí àlàyé Qur'an tó ń túmọ̀ sí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní wípé omi ni tí ó fẹsẹ̀ múlẹ̀ jù ìdí tá à ń fi mú eléyìí fi rìnlẹ̀ ní pé arírí nínú àwọn àfáà tí wọ́n sọ pé gbogbo tó bá ti jẹ́ pé náà má tó dẹ̀ ń ṣàn bí omi a lè fi má nǹkan eh, bí petrol bí àwọn nǹkan tó bá sá ti jẹ́ nǹkan tó náà rí bí omi bẹ́ẹ̀ bọ̀tẹ́lẹ́ yóò fẹsẹ̀ rinlẹ̀ àwọn àfáà súnà wọ́n á dànù pẹ̀lẹ́rì ẹ̀rí wípé kí ni ọ̀gọ̀rọ̀ àwọn ẹrú nǹkan báyìí wà láyé òjíṣẹ́ náà sallallahu alaihi pé wọ́n lò ó ẹ̀rí tó wá nínú Qur'an nítọ́tọ́ka sí lomi tí nǹkan tí èṣe omi tí ó bá jẹ́ pé ìgbàláyé wà pé ká lò ó láti fi mọ́ nǹkan ọ̀rọ̀ wà látẹnu ẹni tí àfihàn tí ó ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń kírun lọ́wọ́ nínú sunna òun ni wípé ìbọ̀sẹ̀ wa yálà khuf yálà socks yálà bàtà a lè fi kírun ẹ̀kọ́ tọ́kọ́ àwọn sàbẹ́ ni ìtàwọn náà dẹ̀ ń lónìí kò sọ wípé torí pé ilẹ̀ yín ilẹ̀ yẹ̀pẹ̀ ni àwọn alẹ̀ tí è ṣe ilẹ̀ yẹ̀pẹ̀ iye alámọ̀ ẹ̀yẹn mọ́ lóru rẹ̀ o la tó bá jẹ́ wípé istisna àyọ́ọ̀lẹ̀ yẹn wà Allah subhanahu wa ta'ala yóò ti sọ fún wípé rárá o bàtà tẹ́yìn fi ń kírun bí o tí nìkan ni o àwọn tí wọ́n bá wà ńlẹ̀ míì wọn ò lè fi bàtà kírun rárá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi bàtà kírun àwọn kódà ó sọ pé ẹ máa lo bàtà yín láti fi kírun o ẹ yapa sí àwọn ẹni méjì yòókù ìyẹn àwọn Yahud àti Nasara torí táwọn bá fẹ́ wọlé ìjọsìn wọn àwọn máa ń bọ́ bàtà ni rárá ẹ̀yin ẹ kírun inú bàtà yín ló fi jẹ́ pé nínú tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe ni bó ṣe lè wò kó kéré ma ìbáṣẹ̀ kan nígbèsí ayé rẹ̀ láti fi ọ̀rọ̀ oúnṣẹ́ ńlá ìrìn lẹ̀ sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe fi ran kó gbìyànjú àti ṣe nígbèsí ayé rẹ̀ náà òjíṣẹ́ náà Muhammad sallallahu kírun lọ pẹ̀lú bàtà lójijì lọ́ba bọ́ bàtà lẹ́sẹ̀ lọ́ba kó sí apá àlàáfíà rẹ̀ torí pé súnà bàtà kíkó wọ mọ́ṣáláṣí tá a bá ní fi kírun ó ní wípé ìmá kákó sí tá a kákó sí apá àlàáfíà tí ẹnìkankan ò bá sí lápá àlàáfíà wa tá a mí ní pé apá àlàáfíà ni apá òsì ah, tó káwọn kan máa àbẹ́ ìpè owó tó ní jẹ́ apá àlàáfíà àdàpè ni nínú ìsìtìlá àwọn àfà òsì kápẹ́ ọlọ́run yà wáyé òsì ah, wọ́n á dàpè ìpè apá àlàáfíà náà tí ò bá séyàn bẹ̀ téèyàn bá wà ń bẹ̀ oníkákó síwájú wa níbi àárín kíkó síwájú tí ò ní ní ẹni tí ń bẹ níwájú wa tó yẹ pé tó bá fẹ́ jókòó yóò ní lára yóò jẹ́ àárín ibi ẹsẹ̀ wa tó ń túmọ̀ sí pé tá a bá ń tẹ̀lé àwọn súnà yìí ni pé a kó bàtà àtàwọn kó bàtà wa lọ ìyẹn ò tiẹ̀ ní ìṣẹ̀lẹ̀ pàápàá torí pé alhalul wahid ittiba sunnati nabi sallallahu alaihi wasallam àkóyọ tí wàlẹ́kùn sọ́nàtìlá tó lè kó àyọ́nù rẹ̀ náà ní ká tẹ̀lé tí ọlọ́run bá fún ojíṣẹ́ náà sallallahu alaihi wasallam bọ̀ torí pé ojíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n lọ ṣáájú tí ń kírun jàmọ̀ pé níbo ni ó lè kó sí yẹn apá àlàáfíà rẹ̀ náà ọba kó sápá àlàáfíà gbọ̀tá wọn sàbẹ̀ rí eléyìí pàtó pé ṣé bí ìmáàmù náà ni wọ́n ní àtẹ̀lé ntí ìmáàmù bá ṣe ṣe ní ká ṣe à àwọn náà bá yà yọ tí wọ́n lẹ́sẹ̀ olúkálùkù yọ tiẹ̀ wọ́n wá bí tó yẹ kí wọ́n kó sí kó sí bàtó jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wa sálámà lọ́wọ́ ni èyí ti ṣe tó jẹ́ pé mo rí yín tẹ̀yìn yọ bàtà lẹ́sẹ̀ wọ́n ní torí ipá rí yín tẹ̀ yọ tiyín làwọn náà fi tẹ̀lé yín sallallahu alaihi wa sallam ó ní bẹ́ẹ̀ ni Jibril alayhi salam òun ló wá bá mi lórí ìrun ló ní mo ti tẹ ẹ̀gbin mọ́lẹ̀ a ti sọ síwájú wípé ká tó kírun ó ní tá a ṣe wà nínú mímá mímá tọpọn dandan lórí gbogbo èèyàn tó yẹ pé kò sí àmóríbọ́ ń bẹ̀ ó ní mímá ọkàn ọkàn wípé Allah ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ orí tí mò ń ṣe tí mo fẹ́ ṣe yìí ẹ̀yìn ìrún yìí tó jẹ́ pé kò sí ntọ́lọ́lá tó nínú gbogbo iṣẹ́ àti síwájú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọ̀sọ̀ yìí pé awwalu ma yuhasibu bihi al-abdu yawm al-qiyama as-salat nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ gbẹ̀ndẹ̀ al ò ní rún tó bá yanjú irun ọ̀yanjú orí mú wá òjíṣẹ́ lásìlá àṣìlám ní suliha lahu sa'iru amalihi gbogbo sẹ́yòkù tó bá ṣe tó kó wá gbangba ajọ́ gbìndẹ̀ alkiyama wọ́n bá túnṣe ẹni tí wọ́n bá bá túnṣe rẹ̀ ṣe sẹ́mọ̀ pó tìlà náà òjíṣẹ́ lásìlá wá sí kún wípé wa man ruddat eléyìí sọ́látò ẹni tá a bá da ìrun rẹ̀ rù láyà gbogbo nǹkan yòókù tó bá gbé gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá bó ṣe léwu kó ṣe dáa tó àádálù láyà ló fi túmọ̀ sí pé ká gbìyànjú ká yanjú ọ̀rọ̀ ọ̀run wa dáadáa òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa sọ pé tí ìrun ọ̀ràn àyàn bá kéré wọ́n bá wo àwọn náfìlà tí màá yàn àmọ́ bí ó ṣe bóyá yóò èyàn náà lè tẹ̀wọ̀n Islam ó jẹ́ ọpọn dandan lé wa lórí gbogbo nǹkan tí à ń bá ń ṣe ká máa ṣọ́ ìwọ̀ wípé ọba adẹ́dà ń wò ọba adẹ́dà ń wò wá ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ orí ń tàn ṣe látara eléyìí yóò mú kí ìpayà ọba adẹ́dà ọ wà fún wa nǹkan míì bíntín tá a ṣe yọ bàbàrà níwájú ọba adẹ́dà ó lè jẹ́ pé òun ní ọ̀fà àkóyà fún wa ní gbangba ọjọ́ gbẹ̀ndàkíyàmù gẹ́gẹ́ bí àpèjúwe ọ̀kan nínú àwọn afa ní Basra ọba adẹ́dà débi ṣe dé ńgbà mi afa enílé ọlọ́nà oníyàwó ó bímọ àti rọrùn mọ́ ọlọ́run ọba mú ìgbà ó yí padà fún ọ wá wò kí ni kóun ó ṣe báyìí o ó kú tá a ṣe ń ta léèmí lọ́ba jáde ó ń fẹ́ lọ fi lọ kóun ó ta léè ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ àwọn sáràfù lélẹ̀ kárìnì kẹta ni Ibn Maskin ló kọ rẹ̀ ọ á pàdé ọ̀kan nínú àwọn àfáà lójú ọ̀nà èwo ló dé o ní a ah, ilé ilé ilé ilé gbóná èmi tí mo jágbàlagbà gan-an mo mọ̀ bébí mo ṣe ń ṣe mí kásẹ̀ tó má sọ ti ìyàwó àtọmọ ńlé mo fẹ́ talé mi ìyẹn bá ní ah, káàtì ẹ̀mú tí ń sin kó ń bẹ̀nà sẹ́mọ̀ pé ilé títà èyí tí ọba bá wá búrẹ́dì kọ́bùsà pẹ̀lú àwọn èròjà tá a fi jẹ bí sandiwíṣì tiwa níhìn ọba papọ̀ fún wípé tẹ̀lé filé ìgbọ́ bùkátà kó tó délé lọ́ba pàdé arábìnrin pẹ̀lú ọmọ kékeré pẹ̀lú omi lójú ó ní opó ni mí ọmọ òrukàn rèé àmọ́ bá sì ṣe àti tó ń jẹ wò nísìn àwa náà àwọn tí ìgbà náà tèmi tí ẹ̀ sàn ṣùgbọ́n tí ọmọ òrukàn yìí ní í ṣe mí ọmọ náà ń wò ó ń là mí lójú. Hmm. àfáà ni ibi tí ológun ti sà ó ti dé bẹ̀bẹ̀ àlìjánà lọ sọ̀kalẹ̀ sọ́ọ̀rà àbọ̀ọ̀rà ó ní tọ̀ ń gbà tọ́ba ní kóun fún nú rẹ̀ kò tó bùkátà àti lé gbọ́ fún wọn èwo làbùrù fún díẹ̀ ń bẹ̀ ẹ sáà máa gbà lọ ọba padà ọba lọ jókòó lé. wá ń ronú bóò ni òun ó ṣe rí ilé tà bó ṣe kó fún arábìnrin opó yìí pẹ̀lú ọmọ rẹ̀ ó bú sẹ́kún ni opó bú sẹ́kún pé sáwọn oòrùn jẹjẹlé ó bú sẹ́kún ni ẹkún dùnú. ngbò dé kó délé ló bá pàdé arákùnrin ìta kọ́kọ́ lójú ọ̀nà pé à wọ́n ń retí ẹ̀ ń lé o oníṣẹ́ òsì ó ní à bàbá rẹ̀ ibi tó ti lè ṣòwò tí nǹkan ti fẹ́ yí lọ́wọ́ kó tó di kó jáde láyé ó kó àwọn owó rẹ̀ fún arákùnrin kan láti nǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn òun ti ń wá ká kò rí bàbá rẹ̀ ọ wá ń wò wípé ọ̀rọ̀ yìí kọ́ má di gbèsè sóhun ní agbadájọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà lọ́nà bá tún bá fi ṣòwò kó má di pé àìlò ọ wá sọ di tí ò lè mú nǹkan mọ́ owó ti yadé ọ wá pé wọ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún. òun ni náà ló kù tí ó jogún ó ti kó ọ̀rọ̀ yìí lẹ̀ sílédè subhanallah ọwọ́ adébẹ̀ ọba gbogbo ẹ̀ ẹni di wípé subhanahu wa ó ti gba ọ̀nà ẹ̀bùrú rẹ̀ ó ti gbà yọ sí ní ó ṣe gbìyànjú láti ná lójú ọ̀nà ọlọ́run ọba sí bọ́tà shahid ò ní wípé àlátàbá lásẹ́ni tó kú páàrí bákan ipò tó wà nù torá ààyè òdodo ló wà ló fi jẹ́ pé ńgbà tí ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu ẹnìkan jáde láyé sójú ogun àmọ́ tí ń bẹ sẹ́ni tó kú sójú ogun shahid ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹnìkan wá jáde láyé lẹ́yìn ọdún kan nígbà tí sàábé yẹn ti jáde láyé tán nínú àwọn sàábé òjíṣẹ́ náà sàásìlámù sàábé kẹta wá ní òun rí ètò jáde lẹ́yìn lẹ́yìn ọdún kan tí ìdí ẹ̀sẹ̀ pọ̀ kú sójú jihad yẹn ń ṣíwájú ẹni àkọ́kọ́ tó kú sí jihad ó ń ṣíwájú rẹ̀ wà lè jẹ́nà ó sọ fójíṣẹ́ lásìláàsílám pé kò yéhùn òjíṣẹ́ lásìláàsílám sọ pé rárá àlákàlà nù kò sọ bẹ́ẹ̀ torí pé kí ni àlá òdodo ni tọba ti lára pé nǹkan báyìí ṣẹlẹ̀ níjọ́ ìgbéǹde àríkíàmù báyìí báyìí báyìí báyìí ẹni tó kú báyìí báyìí lórí bó ṣe wà nù ọ̀kan nínú àwọn ọmọ àyà ẹni rí làwọn òbí rẹ̀ kò sẹ́ẹ̀ mọ̀ pé kárí ni ire bí ni ó yàtọ̀ sí pé káyà rí. ẹlòmí ọ̀rẹ́ ni rebi wọ́n da dáadáa wọ́n tọ dáadáa bọ́ ń gàn níwà dáadáa àwọn míì wà irú èèyàn bá ń lòun àwọn ẹni ire tí wọ́n páyọ̀ ọlọ́run bọ̀ làwọn òbí rẹ <clears throat> wọn lè rí lójú ọ̀nà tó ṣùgbọ́n yà sọ pé ẹni tí ọba tún ṣe àfẹnutọ́ bá gba kéwú directly níwájú iblis yìí máa fi yàn gànbẹ́ nígbà tọ́rọ ò tíye kí ló mọ́rọ̀ yé ọwọ́ alálà pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn tó ń wà láàrin wọn ni wọ́n ń lọ sùjádà fún ọlọ́run ọba òun ò rí sùjádà lọ ẹkún ló sun látojú oorun dójú ayé ọwọ́ alọ́ba àwọn àfa ọ̀rọ̀ yìí ò yé o ibi tó mu kú mẹ́kọ̀ọ́ dé ń gbà náà kéé kò ní tóun ronú ni wípé bóyá sàrà kan ń bẹ tóun ó ṣe aburú tí ń bá ń bọ̀ kóun ó tì dànù kó dúpẹ́ lọ́bọ̀dọ̀ bá dẹ́dà àfa súnà lọ́lọ́ba ìyẹn ni la'allaka lam takun minal musallin bóyá òyìnkì hùn ó lóun èkì ó ní à bóòlù ó ṣe rí sùjádà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmù ngbàtà láwọn bá ní ọ̀kẹ́dí káàánú yud'auna ila sujud wáhùn salimuna àà ngbàtà bá díjọ́ gbéǹdé àlìkíámà tí ọba adẹ́dà bá yọ sí a wípé èmi tẹ́ ń ṣe nǹkan nítorí rẹ̀ ni ẹ wá mọ̀ mí ẹ wá rí mi àwọn olùgbàgbọ́ òdodo wọ́n lọ sí sùjádà ṣùgbọ́n àwọn tí ó yẹ pé wọ́n sáà àkókò nàkí tí wọn ò kírun láyé wọn ò ní rí sùjádà lọ wọn ò dùn gbangidi ni kí lọ́ba adẹ́dà sọ ó ní kọ́dí kọ́ánù yud'auna ila sujud wọ́n ń sálẹ́mù ńgbà wọ́n wà láyé a lọ ní lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀nà wọn kọ̀ ẹ̀san lélé ẹ̀san lélé yìí kìí ṣe ilé iṣẹ́ nítorí kọ́ ẹ̀yà ìkó serious pẹ̀lẹ́sìn nígbà tí sàbẹ̀ wa béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà pé rí ni wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà tí jihad tó tún kú lẹ́yìn ọdún kan nígbà rẹ̀ kó ṣe wá rálì jẹ́nà wọ̀sá kú sí jihad òjíṣẹ́ náà sàásùlám ní ó kírun ọdún kan lẹ́yìn rẹ̀ ọgbà àwẹ̀ ọyàn náfìlà ó ṣe gbogbo àwọn oríṣiríṣi ìbádà tó yìí ṣẹlá sàásùlám sọ ẹni wa tá à ń sọ̀rọ̀ rẹ̀ ara Basra al rahimahullah nínú ọ̀kan náà àwọn asálàfù ọwọ́ alálàá lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ péjú àgbéǹde alìkíyàmà wá ṣẹlẹ̀ wọ́n wá ń to olúkálukú pé kó wá múṣẹ́ rẹ̀ wá irun ọ̀hún ọ̀tẹ̀ wọn ààwẹ̀ ọ̀tẹ̀ wọn gbogbo àwọn sẹ́ẹ̀rẹ̀ tó ń ṣe ìmọ̀ sí mi tàbí sí á mi tí máa ń wà nínú ọkàn ẹ̀dá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó mú kí iṣẹ́ yìí kò jẹ́ tẹ̀wọ̀n tó òun kàrí bí àwọn aṣẹ́bú òun bá ṣe ń tẹ iṣẹ́ eré òun bá ṣe ń tẹ́rì tó jẹ́ pé àti bọ́nù rẹ̀ lónìí ò rọrùn. bóòlù òun ṣe ṣe búrẹ́dì méjì tó fún ọmọ òrukàn jẹ wọ́n wá múyùn náà wọ́n wọ́n wò èyí ń gbé pẹ́ẹ́lí díẹ̀ nítorí ó gbé pẹ́ẹ́lí díẹ̀ náà ní tóbi tíbi tó ṣe sí sọ ẹ̀ mọ̀ pé téèyàn bá wà nù kọ̀ǹdíṣàn kó tó ṣe irú iṣẹ́ òun gan yóò tún nǹkan mi ó tún wà lọ́kàn yìí pé ṣé àwọn aráalé wọn tèmi wá ń kọ́ gbogbo náà kò jẹ́ wọ́n wá ní ó kù ó wá gbọ́ ohùn pé ó sì kù kí ni tó kù omijé ojú opó yìí nígbà tó gba búrẹ́dì tán omijé yìí ló wá jẹ́ kí ṣé òun ó gbé lọ sókè torí pó dùn ọmọ làkejì nú ló fi wàhálà lójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé la tahkiranna min al shay'an má fojú diṣẹ́ rí bó ṣe lè wù kó kéré ma ìbá ṣe pé kó pàdé ọmọ ìyá rẹ tó banújẹ́ wa anta munbasitun ilayhi wajhuk fa inna dhalika min al-ma'ruf ọkọ̀mọ̀kọ́ rasulullah sallallahu alaihi wasallam kó wá rẹ́rìn sí kó tújú ká sí ní ìrẹ́rìn wípé kó fi gbé ìbànújẹ́ yẹn kó lọ́kàn rẹ̀ nítorí tọba rẹ̀ dà lẹ́yìn gan ara ṣẹ́ẹ̀rí ni tá a kọ fẹ́ dànjọ́ gbẹ̀ndàkíá àti mas àpèjúwe wa sójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé nàbì obìnrin tó jẹ́ yìí pé oníṣẹ́ ó rí ajá tó gbẹ̀ngbẹ̀ tí ń túpetúpe wọ́n á pé ah n tí ń ṣe ó ṣèmí náà wọ́n wá káànú ajá ọbọ̀ bàtà lẹ́sẹ̀ ó fi bu omi láti fún ajá mu ìlọ́lọ́run fi sí sábàbí pé ó rálì jẹ́nà wọ̀ torí àmọ́ṣẹ́ ẹni tá a ṣe àwọn ọmọ wò ní kékeré ṣùgbọ́n torí salamatu nafsi ọkàn tá a fi ṣe pé á ah, eléyìí o ẹja àfi wójú rẹ ọba adẹ́dà ọwọ́ àtẹ̀sùn wọn ọkàn ibi tó yẹ kọ́kàn ọkàn jù bẹ́ẹ̀ lọ òfi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra lórí gbogbo tí máa ń ṣe à ní sọ pé ah, sọ́wọ́ náfìlà náà rárá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi sọ wípé gbogbo oríkèéríkè ara ló ní sàrá rẹ̀ tá a gbọ́dọ̀ ṣe fún lóòjọ́ ó ní tá a bá wá rówó ṣe. Raka dùhà méjì péré tààyàn ó ti tó fún ọlọ́run ọba yọba fi yọba fi dì kí ló sọ sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ẹni tó jókòó sínú masjid lẹ́yìn ìgbà tó kásùbátà kò sí nǹkankan níṣàǹṣì wa huwa yadhkuru Allah subhanahu wa ta'ala títítí oòrùn fi wá jáde ojú ọjọ́ mọ́ dáadáa nǹkan bí aago mẹ́sàn-án mẹ́sàn-án àbọ̀ tí àsìkò dọ̀há ti déhùn tọ́wá dìde tọ́wá múná fúláwà ó ní yóò gbà ládàá ẹni tó ṣe umra àti hajj tó pé pérépéré tó pé pérépéré tó pé pérépéré ẹ̀mẹ́ta lọ́sọ láti fi rinlẹ̀ bó ṣe lágbára tó ń túmọ̀ sí pé mùsùlùmí gbọ́dọ̀ ẹlú iṣẹ́ rí bó ṣe lè kó mọ̀ gbogbo ìgbà síwẹ̀ dẹ̀ gbọ́dọ̀ máa tún àní. ìtún ọkàn ṣe yìí kó tó di pa kírun ká mọ̀ yìí pé àti fẹ́ bọ́ sí haram mi ọba adẹ́dà báyìí ọ̀ràn yẹn ní gbogbo gbà. àwa sọ pé lẹ́yìn ìgbà yàn ó ní àlùwàlá gan fún ara rẹ̀ ìmú ẹ̀gbin kúrò lára ìmú ẹ̀gbin kúrò níbi tí a ti fẹ́ ṣe ìjọsìn a ti fẹ́ kí o àmọ́ gbogbo eléyìí wa àwa sọ pé n tí a lè fi mú ẹ̀gbin kúrò ó ní kíni ó ní omi a ka àwọn omi yìí ìbéèrè wa jẹ jáde kí ni ń jẹ́ nàjàsà kí lè gbìn nínú ẹ̀sìn pé ẹ̀gbìn lélẹ̀ tàbá nàjàsà ní nǹkan yìí tó ń túmọ̀ sí pé kí ni a gbọ́dọ̀ kírun pẹ̀lú ẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ti fàpèjúre hàn wá àwa sọ pé omi là á máa fi mú nàjàsà kúrò àyàfi etí ẹ̀rí bá yọ wípé a tún lè ṣe lọ́nà míì tí ìṣó kí ló jíṣẹ́ lásà àṣàlámsọ ó ní Jibril lọ sọ fún mi pé mo ti tẹ ẹ̀gbin mọ́lẹ̀ mo ti tẹ nàjásà mọ́lẹ̀ ni mo fi yọ bàtà lẹ́sẹ̀ sọ̀rọ̀ pé kò ṣẹlẹ̀ sáwọn abẹ́ ọ wá ní tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ wọ mọ́ṣáláṣí tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ bọ̀ bàtà yín kírun ẹ kọ́kọ́ wo wò ná ẹ fi mọ ẹ fi gbolẹ̀ dáadáa lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ fi mọ̀ wípé ntí ń bá ń bẹ lábẹ́ o yóò ti ṣe kí ni yóò ti násù ló wá bá wọn but èyí tó jẹ́ pé ọjà àkọ́kọ́ tó ń mu jù oníkíníkí omi tá a bá sọ̀kalẹ̀ àbí tá a bá gòkè láti ara pé àfigbolẹ̀ afomifọ̀ ẹ mọ̀ pé èyí ò tún gòkè ni ṣùgbọ́n alẹ́ àkàn mú ẹ̀gbìn yẹn kúrò násù ló wá bẹ́ẹ̀ kò sí násù kan tó sọ yí pé gbogbo ohun tí ń bá ń ṣàn tí ìṣomi bí epo bí epo rọ̀bì tàbí bí ọṣẹ tó ń ṣàn a lè fi ṣe ìmọ́tótó kò sẹ́ni ẹ̀rí tó mú wa bẹ́ẹ̀ kí wọ́n á ní nàìjásà nàìjásà ó lẹ̀gbin tó jẹ́ pé a gbọ́dọ̀ mú kúrò lára níbi tá a ti ṣe ẹ̀jọ́sìn kó tó di wípé akin kí ni àkọ́kọ́ rẹ̀ ọ̀gá ìtìlá adẹ́mi adẹ́mi wọ́bọ́ọ̀lù ìgbọ̀nsẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtìtọ̀ rẹ̀ ẹ̀gbin ni nàìjásà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní bọ́ọ̀lù ọ̀gọ́lẹ́mù ìtọ̀ ọmọdé gan ọkùnrin tí ò tí ì máa jẹun ó ní yòǹdàrú a gbọ́dọ̀ bomi wọn ìbomi wọn rẹ̀ ò ní mú tiẹ̀ kúrò wọ́bọ́dọ̀ járíyá yóksẹ́t ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọbìnrin ni o tí ò tí ì máa jẹun àáfọ̀ ni tó ń túmọ̀ sí pé. táwọn méjèèjì bá ti ń jẹun agbọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìgbẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀gbin ni kí lẹ́rìí mi tuntun wa arákùnrin kan ọ̀sẹ̀ gba Islam ni ó masjid fúlàrà káà méjì wa? ń gbọ́ wa tán àdúrà ni ó ṣe ó ní ìwọ ọba kẹ́ẹ̀mí nìkan àtèmi àti màmá má kẹ́ẹ̀lòmíì pẹ̀lú wa mọ́ bòjíṣẹ́ náà sàásìlá ń gbọ́sá ní a ọwá dì ìkẹ́ ọlọ́run ọba tán po báyìí ìkẹ́ rẹ̀ pọ̀ ju wípé kọ́ wá mọ́ lórí èmi àti ẹnìkan ń gbòòsì tán ó dẹ̀ bọ́ sẹ́gbẹ́ kan nínú masjid ọba di yàá ní bá ń ah ọsẹ gbẹ̀sìn ni bọ́dẹ̀wì ni ará oko ni kọ̀dá kan ọsàárì bíi kan tó ìwọ̀n tó ti sì kínní ọ̀tọ̀ àǹfà kan ní ọlọ́run bá ti kó ṣe bẹ́ẹ̀ ni láti fi kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ torí gbogbo ohun tó rẹ̀ láti fi kọ́ àwa tí ń bọ̀ lẹ́yìn lẹ́kọ̀ọ́ ni. àwọn tí ẹ̀sìn ti pé sí lára tí wọ́n ti jẹ́ ẹni tá a kọ́ lẹ́kọ̀ọ́ nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlàsàlàmù wọ́n dàbò wípé a èwo lélẹ̀ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám sọ ó ní dàrú ẹ filẹ̀ ẹ jẹ́ ọ parí ti ń ṣe torí tẹ́ ẹ bá kì í mọ́lẹ̀ báwọn aburú tí ó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ṣètò mọ́ndì ó lè fa sábàgbé àwọn mi tó ń túmọ̀ sí pé tá a bá fẹ́ ṣàtúnṣe láwùjọ. tàtúnṣe tá a fẹ́ mú wà bó ṣe léwu kó ṣe kíní tó tọ́jẹ́ aburú tàtúnṣe tá a fẹ́ mú wà ọ̀nà tá a fẹ́ gbà mú wa yóò tún burú ju àtúnṣe tá a fẹ́ ṣe lọ kíní ká ṣe kakùràrú. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní ó ní ẹ filẹ̀ ó parí ìtọ̀ rẹ̀ tán ó ara rẹ̀ tán náà على بوله ذنوب من الماء من ماء ọ̀dà sóti tọ̀tán ẹ wá yí omi rẹpẹtẹ sí ìtọ̀ yẹn tí òfin ní sí àpẹẹrẹ ẹ̀tọ́ ń bẹ̀ mọ́ ìgbà yẹn lọ́sẹ̀ wàá pè ó ní yahada arákùnrin ilé ọlọ́run ọba níbí inú la máa kí ń bẹ̀ kùránì la máa kà a máa ṣàfọ̀mọ́ fọ́ba adẹ́dà ni a máa wá tútúbà rẹ̀ ni a máa wá foríjìn rẹ̀ ni kò tọ́ sí pé ká mú nǹkan ẹ̀gbin wa ń bẹ̀ tuntun ojúwe ìtọ̀ní kẹrin nǹkan ẹ̀gbin èyí tó tẹ̀ mọ́lẹ̀ tó jẹ́ gbẹ́ ó ti júwe rẹ̀ ní kíni nǹkan ẹ̀gbin ẹ̀jọ́sà ló fi jẹ́ pé nínú àwọn ẹ̀rí nìyí tá a fi lè sọ pé ìgbẹ́wò ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti tọ́ rẹ̀ ẹ̀gbin ni a gbọ́dọ̀ mú kúò kó tó di pé kíni kó tó di wípé a mú ìjọsìn wa pàápàá jùlọ irun èkejì ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin àti tinefas òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam arábìnrin kan wá bá fatima bintu abi hubaysh bàtọ́ wá bá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ó ní ya rasulallah sallallahu alaihi wa sallam ẹ̀jẹ̀ yìí dá fún mi nígbà kan o iṣẹ́ àmọ́ ìyàwó ni ṣé kí n fi òun lẹ̀ kí n má kí n torí wípé ẹ̀jẹ̀ yìí dúró fún mi báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláàmù ní rárá kẹ́jẹ̀ má dà pàápàá kò í ṣe bó ṣe yẹ kó rínu pé innama dhalika irkun wa laysa bil hayy iṣan kan ló lè ti ní wàhálà nínú ara rẹ̀ èyí ò ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù fayida akbalatil haida ṣùgbọ́n tí nǹkan oṣù rẹ bá dé o tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ ni nínú ẹgbà wa mi ó ní ẹ̀jẹ̀ nǹkan oṣù ń tá ni kọ́lọ̀ rẹ̀ yàtọ̀ sí etí ìṣe nǹkan oṣù òórùn rẹ̀ gan yàtọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí nǹkan oṣù rẹ bá ti dé èyí tá a mọ̀ ní nǹkan oṣù fada'i salata ò gbọ́dọ̀ kírun fìrún lẹ̀ wa idha adbarat ṣùgbọ́n tó bá ti lọ àsìkò tí máa ń wá fún ọ tó ti mà ó ti lọ faksili anki damma wa salla fọ ẹ̀jẹ̀ yẹn kúò lára torí pé kí ni nàìjásà ni ẹ̀gbin tọ́ ọ bá ti fọ́ kúrò lára tán kọ́ wa kí tó ń túmọ̀ sí pé kí ni ìwẹ̀ tó wẹ̀ tó fi mú nǹkan oṣù kúrò lára ó lè fi ṣe kí ni ó lè fi kí n òjíṣẹ́ náà sọ̀rọ̀ mú àlàyé wa wọ́dí ẹ̀gbin ni kí ni wọ́dí nígbà tí èèyàn bá tọ̀ tán kínní kan máa jáde bí ìtọ̀ tí è ṣe tọ̀ kì í ṣe ìtọ̀ bí ìtọ̀ ni yóò máa fà lọ́lọ́ ẹ̀gbin ni ẹ̀gbin ni ìmú òun yẹn kúrò ṣíṣàn nìkan ni bó ṣe jẹ́ wípé ti ìgbẹ́ ìtaábà ni tàbí. Mm ká lo òkúta tàbí n tó bá mọ́ yálà lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀márùn-ún tàbí ẹ̀ẹ̀méje a gbọ́dọ̀ lo ìgbẹ́ ẹranko tàbí gbé èèyàn tó ti gbẹ kí ló jíṣẹ́ lásán àṣìlá sọ nípa rẹ̀ ó ní oúnjẹ àwọn ọmọ ìyá yín nínú àwọn àlìjànú lélẹ́yìí gbogbo oúnjẹ tí mùsùlùmí bá jẹ tó yà dànù tó ṣe basmala sí àwọn mùsùlùmí àlìjànú tí wọ́n bá ti di fọwọ́lé báyìí yóò di oúnjẹ yẹn padà ní fresh ní bá a ṣe jẹ ìlàwọn ò lè jẹ ọ̀rọ̀ pọ̀ ń bí sáìdì inshallah àmà ṣàlàyé rẹ̀ ń bò báyà. na omi tá a bá fi omi fọ̀ ọ́ èyí òun ló mú jù but ká tó lo omi a gbọ́dọ̀ lo ọwọ́ gbẹrẹ fún a kọ́kọ́ fọwọ́ ná tí òfin ní di pé bọ́yá ìgbọ̀nsẹ̀ kan ó lẹ̀ mọ́wọ́ àwa fọwọ́ tán kò wá fẹ́ kó bọ̀rọ̀ tàbí circumstances ta wà nísìn bàbá ní toilet roll ká kọ́kọ́ fi nù ara kí athar àwọn ìlàpá ìgbọ̀nsẹ̀ kò sí ń bẹ̀ mọ́ ńgbà tí ò sí ń bẹ̀ mọ́ àwọn ká wá lo omi tá a bá lo omi báyìí kò ní sí àpèjúwe kankan mọ́ inshallah al-karim yìí a máa sọ níbi qada al-haja bó o là á ṣe gbọ̀nsẹ̀ bó o là á ṣe tọ̀ nínú ìsìláàmù tí fi jẹ́ ẹ̀sìn torí ara ìbáadà ni tí ìbá ṣe kó jẹ́ bàádà ìbá ara wọn kan wọn kàn bọ́ sẹ́gbẹ̀ẹ́ títì ni yáà wọn lè dìde àwọn míì wọn kàn bọ́ sẹ́gbẹ̀ẹ́ gbó wọn bá ti ṣe tí wọ́n ṣe tán wọ́n lè dìde eléyìí ṣèṣe sí mùsùlùmí aburú bẹ ń fún gan kan náà sọ àsìlám kọjá lọ dúró ṣì ó gàgà kọ́ máa wo tí ń bẹ nínú sàárè òjíṣẹ́ náà sàásán àwọn amírí ó ní àwọn méjì tí ń bẹ nínú sàárè wọ́n ń jẹ ìyà báyìí nísìn ní tí ń jẹ ìyà fún kìí ṣe ń tó le tí wọn ò lè ṣe ìgbìyànjú lórí rẹ̀ ńgbà wọ́n wà láyé ọ̀kan nínú wọn tó bá tọ̀ kìí mára dáadáa bọ́gọ̀rọ̀ náà mi ti ṣe lọ́kọ̀ bọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì yàá yóò dẹ̀ gbèsè padà mùsùlùmí ìṣẹlẹ tí mùsùlùmí bá tọ̀ tó bá rí ipò ti dá tán yóò wá fomi sí tí ò bá rómi ó lè jẹ́ bí toilet roll yẹn náà ó lè jẹ́ bí òkúta tó mọ́ yóò fi ra fi ó fi omi ló pàtàkì jù ní nínú àwọn afáwà rahimahumallah rahmatan wasa wọ́n ní kí ló kọdí fún ọ bí ṣe ṣe bí ẹ̀ ń gbé oríṣiríṣi fóònù sápò tí wọ́n dẹ̀ wúwo ìgò kékeré kó bomi sí bí ṣe pílásítìkì ni tí òjò ọwọ́ kankan báyìí tó bomi sí tọ́ ọ̀rá gbé nǹkan rẹ̀ sápò tọ́ ọ bá rẹ̀ tọ̀ tán ọ̀dẹ̀ ọ̀rá kankan rẹ̀ sí ọkàn rẹ̀ ó balẹ̀ kò ní sí pé ọ̀rọ̀ wọn yìí dẹ̀ mú àbí òun wàhálà ò mọ̀ ààrẹ lómi fóònù tó kó sákò tó mẹ́ta tọ́yẹ fitna ti fóònù yóò kó ba gan yóò pọ̀ ju bí n ṣe ń gba eléyìí lórí Facebook ni ó sì máa gba eléyìí lórí email ni ó sì máa gba Twitter yóò máa gba eléyìí yóò máa gba eléyìí lóríṣiríṣi tọ́yẹ pé àkíran àwọn oríṣiríṣi tí ó ti kó látara arú gangan báyìí kò ní ṣe kó ọgọ́rùn tí ẹ̀ ní sùn gan bọ́bá ti sùn yóò tún aláàtì túndé lóríṣiríṣi ntọ́gọ̀ ọ̀rọ̀ fi ṣàgálà gbèsè ayé wọn ní tó jẹ́ pé tí tọ̀sán tòru ni twenty four hour service kò sí ìsinmi pàápàá ní àfa ìfiṣe ẹ̀kítárà ọ̀fiṣe recommendation yìí pé kíláàsì kékeré tí ó dìbò ń bí lọ táyé pé ó ti ẹ̀tún léde ṣé ní ṣètọ́jẹ́ pé àwọn èèyàn ó fi kọ́ ṣe rẹ pé ayéwo tún lélẹ́yìí pé ah, à omi táàfin ń ṣe easton jáde kọ́lọ̀wọ́n fi rọ̀ wá lọ́rùn now so mùsùlùmí ó ní bá ṣe ṣe lè òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlám ní ọ̀kan nínú wọn tí ń jẹ̀yà sí lélẹ́rí ó ní pé tọ́bátọ̀ kì tọ̀ mara dáadáa tọ́gọ̀rọ̀ dẹ̀ máa ń ṣe láti fi torí ìkẹ́ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam jẹ́ fún ẹ̀dá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wá wá igi téwé rẹ̀ tutù ó wá fi gún ibi sàárè yẹn wípé lópin ìgbà tó bá ṣì wà ní tútù ọlọ́run ọba ó ká ìyà lórí wọn ò ní jẹ́ ìyanu sàárè ni àwọn afáàfin sọ yìí pé òun nìkan ló wà fún torí wípé lẹ́yìn àwọn méjì tó ṣeun àgbò kó tún ṣe mí mọ́ Abubakar radiyallahu anhu kò ṣe é tè jáde láyé pé wọ́n fẹ́ sìn yẹn nísìn ọ wá ń já igi ó ń fi ń gúnbi sàárè Umar ò ṣe Uthman ò ṣe Ali ò ṣe radiyallahu anhu ajma'in kò sí àwọn ẹni retá lọ tí wọ́n ṣe lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi tó ń túmọ̀ sí pé òun gan-an ní tí nǹkan yìí wà fún kò kọjá sí ọ̀dọ̀ ẹlòmíì Allah subhanahu nínú àwọn nǹkan tó fi àsọ́tọ̀ lélẹ̀ almahim ìmára kò nínú ìtọ̀ ọ pàtàkì ìtọ̀ ẹ̀gbin ni nàjásà ni tá a bá wá tọ̀ tán gbà míì a lè ti tábà kí nǹkan lọ́gbọ́lọ́gbọ́ bíi tọ́yì kó tó máa jáde ń gbà mí a kàn fíìlì bọ́ wẹ́ bí ìgbà tó jẹ́ pé nǹkan ṣì kù àbá bẹ̀rẹ̀ báyìí ní ọba máa jáde lọ́ra máa jáde tọ́rọ́ báyìí yóò rí bíi tọ́ ká má sọ yí pé kèé kúkú ṣètọ̀ àti tá a bá tọ̀ tán rárá ẹ̀gbin lòun náà tá a gbọ́dọ̀ fọ̀dà ni. wọ́rọ́ bẹ́ẹ̀ almadhi ẹ̀kẹrin òun ni atọkùn àtọ̀ Allah subhanahu wa ó ti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn fún nǹkan tí ó rọrùn ọkọ ó fẹ́ súnmáyàwó rẹ̀ ó ń jẹ̀ràn ìyàwó náà ara rẹ wà lọ́nà mùjẹ́rẹ̀dì eléyìí ì máa mú kí nǹkan kan ó dà lára àwọn méjèèjì tí ó jẹ atọkùn láti fi jẹ́ kó rọrùn kí wọ́n fi lè ríra wọn súnmọ́ kí wá ṣe gbogbo ìgbà téèyàn jẹ̀ràn àti súnmọ́ ìyàwó rẹ̀ ló ń rí jẹ̀ràn ló ń rí ṣe ń gbà mí kì í dẹ̀ ṣe gbogbo ìgbà tí ìyàwó náà jẹ̀ràn àti rọ́kọ ní máa rí ṣe mùjẹ́fàdì pé ó tiẹ̀ ronú pé ìsúnmọ́bìnrin gbà mí yìí máa fà á tí abẹ́ òtútù omi tí máa jáde tàbí wọ́n bá ìyàwó rẹ̀ ṣeré tàbó kìsẹ̀ oríṣiríṣi báwọn yóò jẹ́ kí abẹ́ ó tutù omi tí ń jáde yìí onímọ̀díyù kò létí kò kí tó àtọ̀ but ó kí ju wẹ̀díyù lọ òun nù tún fà lọ̀lọ̀ ẹ̀gbin ni tí èèyàn gbọ́dọ̀ mara kúò nídìí rẹ̀ Ali radiyallahu anhu ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ ìyàwó ó ní kuntu rajulan midha látara pé mo ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni ọmọ ara mi máa ń wà lọ́nà gbogbo ìgbà ìwà máa ń mú kí irú omi báyìí ó jáde lára mi فأمرت رجلا يسأل النبي صلى الله عليه وآله وصحبه وسلم لمكان ابنته ojú ń tì mí kí n lọ béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásàlá torí pé kí ni ọmọ rẹ̀ ń bẹ nínú ilé mi Fatima aleyhisselam mo wá bẹ nìkan lọ́ọ́ bá ń béèrè tí irú nǹkan báyìí bá ń ṣèyàn bó o lè yàn ṣe máa òun náà sáwà ń bẹ̀ ó rí bí wọ́n ṣe béèrè yóò máa gbọ́ àlàyé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa sọ pé tawadda waqsil dhakrak fọ abẹ́ rẹ̀ nínú ẹgbàá wa mi tó o bá fọ abẹ́ tán wàá tún fọ sàlẹ̀ náà. ìyẹn ẹ̀pọ̀n nínú ẹgbà wa mi mo bá ṣe ilé ìtàn aṣọ yẹn aṣọ rẹ ṣòkòtò ní nísìnyí àbí tọ́yẹ́ pé rúǹkan máa ń ṣẹlẹ̀ sí wàá wá bu omi wàá wàá fi wọn ara tí wọ́n fẹ́ ká ṣe fẹ́ni tó bá ń rí rúǹkan báyìí ṣáláàkiri bàtà bá ń sọ̀rọ̀ ìmára kúò nínú ẹ̀gbin. E àáfọ̀ ah, yìí kéèké but àlẹ́rẹ̀ ajá àlà kákan sọ firi pé a ah, èèyàn ń fíìlì wíwẹ̀ tútù báyìí olójọkùnrin olójọbìnrin yọ a bá fọ ojú ara tọkùnrin tán yọ fọsàlẹ̀ náà ìyẹn ibi ẹ̀pọ̀n ibi aṣọ yẹn omi yóò bù yóò fi wọ́n ibẹ̀ báyìí súnà yẹn nìyẹn. na wal khamis al maitata gbogbo òkú mbete kí ló kú mbete ẹran tá a lè jẹ tí àwọn pé ká tó jẹ ẹran nínú ẹ̀sìn Islam àfọ̀mọ́ rẹ̀ ò ní pé ká dù ú bí Islam ṣe là kalẹ̀ ká pọ́n ọ̀bẹ dáadáa ká dojú ẹ̀kọ́ kíbla ká dá dùbúlẹ̀ ká ṣe bismillah Allah akbar alalaqal ẹran yẹn ti má ẹran mímá ni ṣùgbọ́n kò ààrẹ lè ṣe ó wá kú náà gbà tó bá ti kú báyìí ẹ̀gbin ni kí rí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní gbogbo ẹran tó kú táàrí pa táàrí pa lójú ọ̀nà ìdá àdúbìrà tá a bá ti tánù rẹ̀ èyàn pé awọ rẹ̀ a mú sídìr tàbí àwọn nǹkan tá a fi mọ nǹkan ibi awọ ẹ̀yìn rẹ̀ ẹran rẹ̀ yẹn amúkó eérú àti bíi khal a ẹ̀yìn rẹ̀ tó fi di wípé gbogbo bẹ̀ wá mọ́ padà ó ti sọ́ di mímọ́ tó ń túmọ̀ sí pé ká tó ṣèyún kí ló jẹun ń tí ọ̀ mọ́ so òkú ń bete ẹ̀gbin ni bẹ́ẹ̀ náà ni tó gé lára ẹran àyè tá a lè jẹ torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ma quti aminal bahima gbogbo àwọn ẹran tá a lè jẹun agbo ni ràkúnmí ni gbogbo àwọn ẹran tá a lè jẹ ntó gé lára rẹ̀ wáyé hayétu tọ́dẹ̀ jẹ́ pé nǹkan ẹ̀ ń jẹ́ jẹ́ nǹkan àyè òjíṣẹ́ náà ní fàyè ẹ̀mẹ́ ìtẹ̀tù òkú ni nǹkan ẹ̀yìn ní wípé kọ̀ má kìí tí ó ó má ntí ó yàtọ̀ nínú àwọn nǹkan yìí ó ń lẹ́ja ẹja mímọ́ ni àtòkù rẹ̀ àtàyè torí àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú wọ́n ní a máa wà nínú àjò lójú omi lójú òkun omi kékeré tá a gbé dání tá a bá ní ká lò ó ká fi ṣàlùwàlá a ní rí nǹkan kan mú òǹgbẹ́ ọ̀páyàn ṣé a lè fomi òkun ṣàlùwàlá torí pé kí ni ó níyọ̀ kí ló jíṣẹ́ náà sọ àṣọ là sọ. Ọ ni mímọ́ ni omi òkun èyí ni wípé ó má a lè fi ma. ọ wá ní gbogbo ohun tó kú tójú kù ń sínú rẹ̀ tó jẹ́ ń ti ń gbénú omi tó wá kú o síbẹ̀ mímọ́ lòun náà halal ní jíjẹ fún wa tó ń túmọ̀ sí pé ẹja àtòkó rẹ o. mímọ́ ni kò sí ẹnìkan tó sọ nínú ọmọ yìí pé ká tó jẹja àfi ká dúná là láyé àhàdà àhàdà so ẹja mímọ́ lòun là ẹ̀kẹfà ẹ̀gbin ni ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀gbin ni gbàtí òjíṣẹ́ náà sọ̀lá àṣìlá ń fẹ́ sí àkàrò ó ní man la'iba bi nardashir backgammon géèmù ni géèmù tẹ́tẹ́ géèmù èyí jẹ èyí ò jẹ òjíṣẹ́ náà sọ̀lá àṣìlá sọ pé ẹni tí ń bá ń ṣe tí ń bá ń ṣerú géèmù báwọn tí ń tayò rẹ̀ faka annama sabaqa yadahu fi lahmi khindirin wa bí ìgbà tó tọwọ́ bọ ẹran ẹlẹ́dẹ̀ àtẹ̀jẹ̀ rẹ̀ ni tó ń túmọ̀ sí pé kí ni ẹran ẹlẹ́dẹ̀ àtẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀gbin ni a lè fi ṣoògùn gbogbo ohun tó bá jẹ́ ẹ̀gbin a lè fi ṣe wòsàn àrùn ta ni fi kàyàn Allah subhanahu wa ta'ala ìwòsàn ká wá ìwòsàn láti ta pé kí n ti ń ṣe wá kó kó ń bẹ̀ ìbáàdà ni ìjọsìn ni tó ń túmọ̀ sí pé kí ni ọ̀nà tí ọba adẹ́dà là kalẹ̀ tó bá yapa sí i àti lùgbà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé tá à ń bá ń wáwó sàn ká ṣe gbìyànjú kíkíni ń tí à ń wá níwòsàn yìí táà fi ń wá wòsàn yìí kó jẹ́ ní tí kì í sí ẹ̀gbin nínú rẹ̀ kò sí nàjàsà ń bẹ̀ nàjàsà ma'nawi aw hissi ma'nawi bí ma'na shirkiyat kò gbọ́dọ̀ sí pé wọ́n ní kọ́ lọ sí oríta mẹ́ta kó gbé kinní kan síbẹ̀ kó gbé kinní kan síbẹ̀ irọ́ ní jẹ́ gbogbo òyìn irọ́ ni torí tí ń ṣèyàn láàrùn yóò kú o kò ní kú o ta ló lè sọyún Allah subhanahu wa ta'ala tó o bá lo ọ̀nà tó fẹ́ tọ́nà bàbá ti kọ́ wípé kò ní kú ohun tó bá lọ́nu ọgbàládá yóò fi ṣe sábà bí àfọ̀mọ́ ṣùgbọ́n tọ́nà bàbá sọ á ah, yóò ìwòsàn wà látara rẹ̀ yóò tọ́ba rẹ̀ rà bá kọ́ wípé ah, ọba lo tí ọlọ́run ọba ọ̀ lọ́wọ́ sí tọ́nà bàbá ni yóò kú o yóò kú ò bọ̀tọ̀ wà nínú ẹ̀ṣẹ̀ tọ́jẹ́ yìí pé o lè má ríran tó ìjáde láyé o lè má tánra rẹ̀ tí Allah subhanahu wa ta'ala bá ti wá kọ pé kò ní kú ò ọdẹ tún yapa sí tọba adẹ́dà òkú sínú ẹ̀ṣẹ̀ wàlẹ́ azbillah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àwọn sálàfù àfa kan ní ọ̀kan nínú àwọn ọmọ kéwù rẹ̀ onígbìyànjú lọmọ kéwì yàtọ̀ sí pé ó ní òye ọlọ́run fi yé ọmọ ń ṣe ìbáadà tá a fa rẹ̀ gan máa ń bẹ̀rù rẹ̀ ó wá jáde láyé àáfàá wa rí tí wọ́n ń wọ́ lọ nù ná èwo lélẹ̀ ó ní bá a ṣe bí nínú n ti ń ṣe òun láti bí ọdún mélòó kan sẹ́yìn yẹn nínú tí wọ́n ní kóun fi ṣèwòsàn sí bí ọtí wà ń bẹ̀ tí a máa rú pọ̀ mà kí ló ṣiṣẹ́ náà sàlám sọ ó ní ntí pípọ̀ rẹ̀ bá máa ń pààyàn tí máa mú yàn ríra kékeré rẹ̀ kíni haram pé rárá àwọn tí wọ́n bá ń sọ pé àmupara lọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ ẹnu wọn wọ̀ ń gbẹ̀ ọ̀rọ̀ burúkú ni gbólóhùn yẹn gan ó lè gbìyàn kó nu islam torí pé kí ni ntọ́ ewọ̀ àwọn ti ṣe kí ni wọ́n ti ṣe lẹ́tọ̀ọ́ ó ní bóun ṣe máa ń yọ ọmọ díẹ̀díẹ̀ nù tọ́lọ́jọ́ fi dé ntókòun sínú wàhálà báyìí náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní ìwòsàn àwọn ọmọlẹ́yìn mi ọlọ́run ò fi sínú sínú tó ṣe ní èèwọ̀. àìfọtí àìfi síwòsàn ọtí gangan fún ara rẹ ó lè má jẹ́ nàjásà o but haramu ni. gbogbo àwọn ẹranko tí máa dẹdẹ ẹran wọn nàjásà ni o lè sọ pé wọ́n ní òróró kìnìún wọ́n ní kó pò má oyin kọ́ wa máa fomi gbóná yọ mu yóò ṣe nǹkan kan fún ọ má bá wọn dá sí rárá tọ́ ọ bá ṣe ẹran ìbá sí bí ẹran kìnìún tó ṣe má kìnì kan ó fi ṣàṣejẹ eléyùn yìí máa ń mú kankan ṣẹlẹ̀ orí burúkú ni ó mú ṣẹlẹ̀ kò sì mú ní mú dáadáa kankan wá. síra gbogbo ẹran tó jẹ́ wípé irú nǹkan báwọn bí wọ́n ṣe jẹ́nu nàjásà ni wọ́n bẹ́ẹ̀ náà ni jàlálà kí ni jàlálà àwọn ẹran tá a máa ń jẹ tọ́nà wọn bá pàmìtì wa ràkúnmí àgbò àgùntàn ewúrẹ́ gbogbo ẹ̀ ọ wá ń jẹ̀gbìn yorùbá ní àgùntàn tó bá bá ajá rìn wọ́n yóò ṣe kí ni tí lópin ìgbà tí ń tí ń jẹ̀gbẹ́hùn a gbọ́dọ̀ jẹ́ òun gan ti dẹ̀gbìn kí ni ó sọ di mímọ́ àádé mọ́lẹ̀ fúnjọ́ mẹ́ta yóò yà àwọn ẹ̀gbin rẹ̀ ń dànù àwọn fún un ló ń jẹ gidi tí ìṣẹ́gbin jẹ tó lè sọ tó lè jẹ kó jẹ halal fún wa kó jẹ tí ì ṣe ẹ̀gbin nù ṣùgbọ́n adìẹ pẹ́pẹ́yẹ nǹkan kan sáàmà pé níbi àjẹkájẹka wọn kò sí bí wọ́n ṣe lè bọ́ nínú ẹ̀gbin jíjẹ àwọn ò sí ń bẹ̀ ẹran adìẹ jíjẹ ẹyin adìẹ jíjẹ gbogbo ilé halal torí ọ̀kan nínú àwọn sàábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n gbé ẹran adìẹ wá àwọn ará ẹnìkan nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ kò súnmọ́ wọn gbà tí wọ́n ń jẹ wọ́n lè wo lóde o tó ò fi fẹ́ jẹran adìẹ ó ní àtìgbà tí mo ti rí adìẹ tí ń jẹ̀gbin tí ń jẹ̀dọ̀tí ni mo ti kóra ró pé mi ní jẹ kí ni sàbẹ̀ yẹn fi dá lóhùn ó ní ra'aytu Rasulullahi sallallahu alayhi wa sallam ya'kulu minhu èmi rójìṣẹ́ lásán àṣàlám tí ń jẹ o tó jẹ́ wípé ó jẹ́ nǹkan ẹ̀gbin ni kò tún fi mọ báwọn ó ní inni ra'aytuhu yakulu shay'an faqadhabtahu èmi rojíṣẹ́ lọ́dọ̀ àṣìlám tí ń jẹ nǹkan ìwọ wá lẹ́gbin ni ah. ibẹ̀yìn ni sàbẹ̀yẹn náà ti kóra rú tó bá gbin ni òjíṣẹ́ lọ́dọ̀ àṣìlám ò ní jẹ́ ah, hadithi yìí imam bukhari àti muslim wọ́n gbà wá eléyìí ni àwọn nǹkan ẹ̀gbìn tó jẹ́ pé a mọ̀ lẹ́gbìn masalan ajá kí ẹ̀gbìn ajá wa ó tọ̀ sínú omi omi yìí ò pọ̀ omi kékeré ni bóyá omi inú ẹ̀kúnwọ́ méjì kí là á pè nàìjẹsà torí pé kí ni omi yẹn ò pọ̀ bọ̀ tó bá yẹ pé omi tó pọ̀ ni tá a lè rí àmì kankan bẹ́ẹ̀ bá ṣèyàn kan ìtò èèyàn lọ dànù ló ṣe kíníkà omi yẹn pọ̀ débi wípé a lè dáàmà kò sí àdámà ń bẹ kí ni hókùmù rẹ máa tọ́hẹ̀ omi mímọ́ ni a dẹ̀ lè fi mọ́ nǹkan tó ń túmọ̀ sí wípé tá a bá rí omi tó kéré tí ẹ̀gbin arẹ́gbin ń bẹ̀ kí ni kọ́ndíṣàn rẹ̀ ń pé a lè lò àbí ẹ̀yàn ọmọ tàbó tiẹ̀ mọ̀ ọ wá gbé omi pípọ̀ wá bí omi drum kan ó yí ìlú apere kankan ń bẹ̀ mọ́ wípé ẹ̀gbin ìpìlẹ̀ tó wà ń bẹ̀ ń bẹ̀ mọ́ àrèrè omi yẹn tọ́hẹ́ mùtàhàn àwọn àlàyé tó wá lórí àwọn omi rèé àtàwọn nǹkan tó jẹ́ a máa ń fà á sẹ́yìn láti tètè tọrọgọ́rọ̀ yìí tètè dé ni torí ibi tá à ń tírìtì yìí tí a bá ṣáájú àwọn kan dẹ̀rẹ̀ ìbéèrè tí ó máa wá lẹ́yìn bí ìgbà tá a tiẹ̀ tírìtì ẹ̀ ní ọ̀dà sí ọ̀rẹ́ inṣàlá kiri al-ahad láti aago mẹ́jọ àbọ̀ láti wà ń bí bó tiẹ̀ jẹ́ pé a bá tún bẹ̀rẹ̀ fáwọn kan àwọn ọmọ ìyá wa olóbìnrin nìkan ni ó jẹ́ torí wípé ọ̀gọ̀rọ̀ wọn lè má ti dé ní nǹkan bí eight thirty yẹn torí àti gbọ́ ti ọkọ àti tọmọ kọ́lọ́mọ bá mọ́sà ṣe nírọ̀rùn fún wa now àwọn àlàyé tá a gbọ́dọ̀ gbọ́yé nì gbogbo nǹkan tí à ń bá ń jẹ tọ́jẹ́ wípé halal ni wọ́n ìtọ̀ wọn ìgbẹ́ wọn kìí ṣẹ̀gbin ẹran ewúrẹ́ àgbò ràkúnmí àti gbogbo àwọn nǹkan báyìí ìtọ̀ wọn ìgbẹ́ wọn kìí ṣẹ̀gbin ní òjíṣẹ́ sallallahu alaihi wasallam fi sọ pé a lè kírun níbi tí àwọn ewúrẹ́ ń wọ̀ sí àwọn àgbò ń wọ̀ sí tí wọ́n ń yàgbẹ́ síbẹ̀. Si tí wọ́n dẹ̀ ń tọ̀ síbẹ̀ hmm. láàfi lè fi ìgbẹ́ màálùú láàfi lè fi kí ni a lè fi pa bọ́tọ̀ ilé nítorí ọgọ́rọ̀ ọmọ tí ń jẹ́ bọ́tọ̀ ká fi palẹ̀ àwọn kan nípìnlẹ̀ òun náà máa fi ṣe plastering wọ́n fi plaster ilẹ̀ ẹlẹ̀ náà kó fi dán dáadáa náà but istithna ó wá kìí ṣètòrí pé ó jẹ́ ẹ̀gbin o bọ̀ torí àdámọ́ rẹ̀ ràkúnmí ibi tó bá ń wọ̀ ọ́ sí òjíṣẹ́ náà sàásìlám láàlè kírun bẹ̀ torí pé kí ni kó lè kọ́ mina ṣaitan adálára ibi tá a ti dá ṣaitan náà látara náà ni wọ́n ti dá òun náà so àwọn àlàyé ó máa wá lórí rẹ̀ nígbà tá à bá ń tìrìtì asar. As èyàn ni wípé àmukù àwọn ẹranko mẹ́sìlẹ̀ wọ́n fi nǹkan rán nínú àwọn obìnrin sàbíyá sínú ní Aisha radiyallahu anha ó dẹ̀ gbé kalẹ̀ nínú Aisha ń kírun lọ́wọ́ radiyallahu anha ó wá tọ́ka sí pé gbélé ń bó kó tó kírun tán alihira musu olóńgìnì lọ́ba dé lọ́ba ọba bùjẹ́ ńbẹ̀ nana Aisha gbà tó kírun tán ó dẹ̀ ní bùkátà sí kíní ẹ̀ ó náà gbé ó dẹ̀ jẹ́ directly ibẹ̀ tó ń túmọ̀ sí pé kíni àjẹkù olóńgbò kìí ṣe ẹ̀gbin bó tiẹ̀ jẹ́ wípé a lè jẹ olóńgbò kí ló jíṣẹ́ lára asálàm sọ nípa rẹ̀ ó ní nínú àwọn ẹranko tí a máa ń fara rò pọ̀ pẹ̀lú nínú. ṣọlá kírím a ṣe gbogbo àwọn àlàyé yékéyéké ló fi nínú Islam. Allah subhanahu wa ta'ala wala ketikito di ma faratna kitab min shay'in nǹkan kan ò ṣẹ́kù ní ìgbésí ayé ẹ̀dá tí a tẹ́ẹ̀dá ó fi lò gbésí ayé rẹ̀ tí ó fi rí ọ̀nà ọlọ́run ọba ká wá ṣe àìbìkítà láti mú àlàyé yékéyéké nínú tura al tó ń túmọ̀ sí ni wípé gbogbo àwọn òfin kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wá báyìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ti láyé yékéyéké tó jẹ́ pé mùsùlùmí kan ò ní sí nínú òkùnkùn lórí bí ó ṣe lògbésí ayé rẹ̀ tí ó fi lè bá ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala ní ẹrù gbogbo àwọn àlàyé táwọn wá ń ṣe yìí preparation ìmúralẹ̀ fún kíni ìrun asọ́láàtì torí bọ́rọ̀ ọ̀run bó ṣe pàtàkì tó gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mà wá ká má bàa kó sínú haraj ìnira ní inú ẹ̀sìn wa àti gbèsè ayé wa inshallah al-karim yom al-ahad al-qadim ọjọ́ ahad tí ń bọ̀ ká má gbàgbé o eight thirty tá a bá lọ́ra díẹ̀ tó bá di bíi nine àwọn èèyàn àríwọ̀n àríwọ̀n o a máa ṣe àlàyé rẹ̀ lọ a fi lè parí àlàyé ọ̀rọ̀ gbogbo ń tọrọ mọ́ ẹ̀gbin bá a ṣe mára àti ọ̀rọ̀ nípa nǹkan oṣù obìnrin àtẹ̀jẹ̀ ọmọ bíbí àti àwọ̀ ọ̀dà kí ọba adẹ́dàṣọ àjùgbà náà lọ kọ́mọ́sọ̀kó kò ní sọ̀rọ̀ kó wá jẹ́ kí gbogbo ìgbìyànjú wa kọjá pé torí tiẹ̀ nìkan ni kọ́ wa jẹ́ kó ṣe déédéé kòǹgẹ́ni tó fi rán òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kọ́ gbalẹ́sìn lọ́wọ́ wa kọ́ má dàlú àláyà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk najal as-suhar ba'da as-salat wala ish ba'da as-salat ha after an na, bi na'am inshallah alkarim àwọn ìbéèrè wa sọ de yin nu tá bá di kírun tá a ṣe wa assalamu alaikum warahmatullahi